sì ni àwọn nǹkan jẹ́ ìwòsàn títẹ̀lé àgbékalẹ̀ ìpè irú àwọn nǹkan yìí bá ń tẹ̀lẹ̀ ọ̀nà tí a máa gbé ìgbà ní àbí kí ni àwọn nǹkan tí a máa ṣe kí ìyẹ̀kẹ̀ òfin ní tẹ̀lẹ̀ sọ́mọ àbí kọ́ mú yàyàkúyà kí òfin ní tẹ̀lẹ̀ sọ́mọ tí a bá gbàgbé bí ọ̀sẹ̀ méjì tó lọ sẹ́yìn a sọ bí ẹ̀fúnra wa nínú àwọn àgbáwò ìṣòro ọ̀fìn bí ní láì dáadáa a sọ méjì tó kù nínú àwọn àtúbáwò ìṣòrọ́ọ̀kì àti kí ni ìwòsàn tíṣẹ́ yà gbé fún un. tí ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹsàn nínú àwọn àtúbáwò ìṣòrọ́ òun náà ní sàkálì àbàwẹ́ àtẹ́bí yàtẹ̀wálẹ̀ òun náà ní kí òbí méjèèjì kí wọ́n má ráyè láti mójútó ìtọ́ wọn wọ́n má ní kátọ́ ọmọ kama ní ti pé lẹ́kùnríyà tó kó wọ̀ ara àrùbọ̀ ìdìbà kama ní pé responsibility ńláńlá ni tó wà lórí èjìká àwọn méjèèjì tá a gbọdọ̀ lórí tó eléyìí ó wà nù bí máa tó mọ̀ pa tí ọmọ bí máa yáyà kúyà nítorí pé àtàwọ̀ àrùbẹ̀ òbí méjèèjì tí wọ́n bí ọmọ ìyá àti bàbá àwọn ẹni àkọ́kọ́ ọmọ wà pẹ̀lú wọn nígbà tó bá ti pẹ̀lú àlàáfíà tí wọ́n ti bẹ̀ láyé so àwọn náà sì ní ẹ̀dá àkọ́kọ́ tí wọ́n gbọ́dọ̀ dúró láti fi ọmọ yìí máa tọ́ ojú ọ̀nà ojú ọ̀nà tó fi torí ilé ayé àti tàbíyá torí ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹ̀rọ tó láǹkẹ́ ẹ̀rọ tó wá ànábi ní gbogbo ọmọ náà ni wọ́n máa bí lórí Islam kúlù lórí àdámánì lórí ọba àkànṣe ní ọ̀rọ̀ ọ̀rán ọ̀rọ̀ tààlà lórí pé ká máa tẹ̀bọ lórí pé ká máa ṣe bíyà lórí pé ká máa ṣe jàǹdùkú òun náà la fi ọmọ lé lórí ìgbà tá a bí àmọ́ tó wá ti dáa lọ́mọ ìdí pé ìgbà míì wá àwọn òbí rẹ̀ méjèèjì ìlú àgbèdá àdìdì wọ́n sọ ní yahudi látara pé kíni ọ̀nà tó bá wọn tí wọ́n rìn òun náà ló mọ́ wọn rìn àwọn ènìyàn sì rọ́ọ̀nì ìgbà míì wá àtọ́jọ́ tó jẹ́ pé wọ́n ti bí ọ̀rọ̀ yìí àfi lórí pítọ́rà àwọn àti jẹ́ pé gbà tí ó gbọ́njú ó gbọ́njú bá òbí rẹ̀ méjèèjì ṣe pé wọ́n ń pe lórúkọ Jésù ni sọ kò sí ọwọ́ bá òun lọ́sà òun ló tẹ̀lé wọn bí wọn bá wá sí àwọn ìmọ̀ ti sá yìí àbí tàbí kí ọmọ kó bá òbí rẹ̀ méjèèjì láwọn tí wọ́n bọ tó bá bá wọn ṣe òun náà ni wọ́n máa ṣe sọ kọ́lá ìgbà míì wà ọmọ ọmọ rẹ̀ méjì lórí bídá tí ó bá wọn ti àdájá lẹ̀ mẹ́sì kò sí tó ń ṣe tó bá wọ́n kí ni òun ló gbégbá rẹ̀ ní tó bá bá lókè rẹ̀ méjì ṣe òun náà ni yóò máa ṣe ọmọ tí àwọn òbí rẹ̀ méjì bá ń ṣe jálà bí àbí tó bá ń jó kan ẹ̀rí pé ọmọ náà nígbà tí bá fún máa ti bí ọmọ mẹ́ta ọmọ mẹ́rin ẹ̀ ti máa lákàáyé pé kíní yóò ti máa wà lára tiẹ̀ náà díẹ̀díẹ̀ yóò ti máa jẹ́ ewé má yóò ti máa dé gbọ́ yóò ti máa jẹ́ ìgbò má yóò ti máa máa gbé á ẹ̀yẹ́ ah, yìí bá àwọn yóò ti máa bọ̀ bọ̀ lọ́gbẹ́ni bá pé báwo bí mo pé báwo bí rẹ̀ ní tí wọ́n máa dé lóko báwo bá ní bóbi bàbá rẹ̀ àtàwọn ọlọ́j tí ó máa wá sí káàkiri èyí tí ó bá máa jáde tí ó máa kọ́lé èyí tí ó bá máa gbó tí ó máa kú sí gbogbo etí sí táwọn nínú wà bàjẹ́ àwọn ìwé náà ló àwọn bá wọn bá káàkiri nígbà òbí wọn mo wò ráyè láti lórí tó wọn. àtàwọn òwò á ti pé tẹ̀lé à ó sàlàyé fún wa ni pé atọ́kùnrin àtọ́bìnrin àwọn méjèèjì àwọn ni wọ́n ní ojúṣe pàtàkì láti ṣe lórí ọmọ ojúṣe náà bẹ̀rẹ̀ látòrí ìgbà tí yóò nítorí gbà tí yóò lóyún tí yóò bímọ tí yóò bímọ náà kalẹ̀ tán ojúṣe wọn máa wá lọ títí lórí ọmọ tí tọ́mọ ó fi dé ipò tọ́mọ ó bàlágà tí ó fi dé pé kí ni a fi mọ̀ pé a ti gbé ìwọ̀ kọ́ ọlọ́run òun ó ti mọ̀ pé ó ti fi túláàsì fóun pé tó ń bá obìnrin káwọ́ pípọ̀ obìnrin káwọ́ lẹ́nà ọkùnrin káwọ́ lẹ́nà kó máa wo fámìlì rẹ̀ sọ́mà ti dé kúte kó máa wo ìyàwó ẹ̀ kó máa rìn kúrin kó máa wo àwọn ọmọ rẹ̀ sọ́mà yàyàkúyà kó wá ní sọ àpò láwa ṣe àtìsọ̀tọ̀tọ̀ náà ni kó wá fún wálẹ̀ kó máa yóò máa ṣe gbìyànjú lórí wọn ìgbìyànjú yóò bẹ̀rẹ̀ síwájú kó tó dàgbà kó tó fún yàyàkúyà máa lọ́wọ́ yóò ṣe gbìyànjú tiẹ̀ tó bá wá sí gbìyànjú yìí tó bá wá ṣe é ṣe bí àwọn ọ̀sán àwọn ọ̀dà alábánisọ́mọ ó yà náà ni àtọ́bá tí ọ̀gbẹ́jà kìá á ti gbé yàrá ìkó ẹ̀sẹ̀ kankan lọ́rùn tiẹ̀ kò ní sí ìbéèrè kankan tí wọ́n bí wọ́n ti gbóhùn náà ṣe ìgbìyànjú ẹ̀ lórí ẹ̀. anábì ni wọ̀rọ̀ jùlọ rọ àyín sí ààrẹ ọkùnrin yóò máa jẹ́ adájẹ́ lórí ìyàwó ẹ̀ ìyàwó kan lórí ni àbíyàwó méjì àbíyàwó mẹ́ta àbúté ẹ̀ ní mẹ́rin ó gbọ́dọ̀ sàmójútó gbogbo wọn kò gbọ́dọ̀ tó bá tó ti fẹ́lẹ̀ kejì kó ń palá kọ́kọ́ sí kó wọn tó bá wù àbí tó ń fẹ́lẹ̀ kẹta àmúti yòókù fi wọn sí kámárì tó wà wọn káàkiri sọ eléyìí kò sínú lànà ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó gbọ́dọ̀ lórí tó gbogbo àwọn ọmọ tó bí yóò ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn yóò ti fi ojú ọ̀nà ojú ẹ̀sìn wọn lé ìlànà ànábì sallallahu alaihi wasallam tí wọn fi níyà ìyàwó yàgbà tí wọ́n bá bàrà gbà náà sọ wọ́n gbogbo ọmọ tó ẹ̀kọ́ wọn tí wọ́n bá ti bí lórí kankan àtọmọ tó kó máa ọmọ wa láti kékeré òun náà ni wọ́n máa bá lọ títí wọ́n fi dàgbà bẹ́ẹ̀ àlẹ́bí wa ní wàmùsùlù àwà ìyá tìyí tó ọkùnrin á béèrè lọ́wọ́ tó bá jẹ́ òkèdè àti àwọn nípa àwà ìyá tìyí àwọn tá a kó sábẹ́ rẹ̀ pé kó máa darí wọn wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ìyàwó rẹ̀ tí ò lò ìjà òfin jáde lé òwò tó fílẹ̀ fún wa lọ kò sì rí ó lálẹ́ àbí kó dé rọ̀lẹ́ gbogbo àtúntò àbá fi lọ ìdíbí wá ti jẹ mímu àwọn ọmọ ń bẹ pẹ̀lú òbí òun náà ló fà sí sallallahu alaihi wasallam fi gbé kọ́ ìyá náà lọ pé kíláàsì ọgbọ̀dọ̀ mójútó ọmọ nígbà tí bàbá wọn tí wọn bá sílé òun náà ló fà tó jẹ́ pé àwọn onímọ̀ wọ́n jẹ́ kóyé wa ìgbé ìyá ta ríhun kẹ́bí kan náà wọ́n kọ́ pé ìsọ pé ọmọ madrasatun ìdá àdẹ́sàhà ó ní ọmọ tẹ́ẹ̀rí ìyá tẹ́ẹ̀ríhun madrasatun ó ní ọ̀dà ẹgbẹ́ ilé ẹ̀kọ́ ni bí ilé ẹ̀kọ́ odidi ilé ẹ̀kọ́ kan ni ìyá tó bá jẹ́ pé obìnrin rẹ ni yóò jẹ́ lórí àgẹ́ bí odidi ilé ẹ̀kọ́ kan ìdá àdẹ́tẹ̀ ha tó bá tọ́jú ilé ẹ̀kọ́ ìdájá tó bá mójútó tó yé kí ẹ̀kọ́ ó ní sáńdáàdì tó bá ti ìlànà anábì ogbódó generation kan ní wọ́n yí balẹ̀ àárọ̀ tó jẹ́ pé kí ni wọ́n ìpìlẹ̀ wọn ìpìlẹ̀ tí ó lálàáfíà ni ìpìlẹ̀ tí ó solid ni so ìpìlẹ̀ tí ó lálàáfíà ìpìlẹ̀ tó wọ́ òun náà ló bá táwọn mi ní gbogbo jákujàku tá à ní láwùjọ wa àwọn táwọn ní kan bójú ẹnì kan sọ nínú gíná gbókọ rẹ̀ nínú àwọn tó ti darí nàìjíríà ní ó ní kò sẹ́nì kankan tó lè darí nàìjíríà àbólè ó ní ẹ̀dí ẹ̀ka tí ń darí nàìjíríà nínú kó jólè àbí kó jẹ́ pé àwọn olè àwọn náà ni ó gbé lárugẹ àwọn ni ó sọ́ńdọ̀ ẹ̀dí òbí lè dúró lé ẹ̀wọ̀n tí a kó ọ̀rọ̀ tó yẹ kó ti lójú ni káwá ti wò ó pé gbogbo nàìjíríà nísìn ààrẹ nìkan tí ó darí kò gbọdọ̀ tẹ́lẹ̀ nìkan àbí kó ṣe kíni àbí kó jẹ́ pé ó lè àbí kó jẹ́ pé òun náà máa jalè gẹ́gẹ́ náà lálẹ́ lómi ti ń sọ fún ẹni tí ń adarí orílẹ̀-èdè pé ó mójútó tí ó bá mójútó pé nítorí olóògbógun tì í ìwà àbẹ̀yẹ́ tó olóògbógun tì í kí ti ń bẹ́ ti bẹ́ẹ̀ ìbẹ̀ láyé àwọn báyìí wọ́n ti tèmi yànjú ju wọn fún bẹ́ẹ̀ ìbẹ̀ láyé àwọn báyìí wọ́n ti tèmi wọn fún bẹ́ẹ̀ ìbẹ̀ láyé àwọn báyìí wọ́n ti tèmi wọn fún bẹ́ẹ̀ lè ṣe kí lẹ́nu ń sọ fún àwọn ìdí ń sọ fún apẹ́ ìbàjẹ́ ti àdìká ìbàjẹ́ lẹ̀ bẹ́ẹ̀ sọmọdé kí ni káwọn mójútó ìbàjẹ́ kí ló fà á nígbà tó jẹ́ pé ìpìlẹ̀ ti wọ́ lára òun kálukú àti tí ó yẹ kí wọ́n mójútó fún kálukú láti kékeré tó ti yẹ kó kọ́ pé àbòsí anábìdá aláwọ̀ tó ní àlọ́ tó ẹgbẹ́ bá ti kọ́ ọmọ láti kékeré ibi Allah subhanahu wa ta'ala ọba tó kápá wa ọba tó dá wa tó lè sàbòsí fún atẹ́yìn kankan òní bí ọwọ́ alóhùn ṣe àbòsí ṣe òun ṣe léwọ̀ fúnra wa ó wá ní ọ̀dà àtúhù bẹ́ẹ̀ náà fún muharrama mo tún wá ṣe léwọ̀ fẹ́yìn náà láàrin ara yẹn pàlá àtàtọ̀ ọmọ tá a bá fi lé ìkọ́lá kékeré tó ti lẹ̀ sínú ẹ̀mí rẹ̀ tó bá délé nígbà tó bá jẹ́ pé ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta pé ní darí ni láwùjọ kò ní sábòdì fún wa kò ní kó wọn jẹ tó yẹ kó ṣe fún wa lẹ́tọ̀ọ́ wọn yóò ṣe fún wa àmẹ́lẹ́ ìdíwọ́ láti pìlẹ̀ ọmọ tó yẹ pé owó tá a dínkù náà láfi tọ́ ọmọ tó yẹ pé owó olówó ọwọ́ ọmọ òrukàn owó àwọn táríkà àwọn aláìní òun náà làá fi ń wọn lọ léèwé lówó gegege táwọn náà bá dàgbà kí náà wọ́n ní èrè ní máa wò tàbá mú ìtọ́ báyìí tàbá wá fi bú tá a fi mọ́lé èrè lásán abẹ́kọ̀ọ́ dídì ìfẹ́gà yóò fi wó dàrú wọn náà ló bá tó pé lónìí á lè gbogbo àwọn ọmọ léjìlíjì wọ́n ya wọ́n ya ìyàkúyà wọ́n ya ìyàkúyà láwùjọ ṣe pé àfẹ́ ẹ̀rẹ́ nìkankan tó lè fojú wọn aláwọn tí wọ́n yẹ ọ̀daràn aláwọn tí wọ́n gbé gbogbo ara tó ti kó nínú ìgbésí ayé tó ti kọ́ tó ti kọ́ ọ̀gákalẹ̀ tá à ń sáfà níbẹ̀ lónìí ṣe bí wọ́n ti wá mímọ̀ káàkiri àsìkò yẹn òun náà lọ́mọ kan ẹ wá bá béèrè lọ́wọ́ àwọn ọgbà àwọn báwọn pé àwọn òbí wọn kọ́ bóòlù àwọn òbí wọn ti tọ́ wọn láti kékeré ọ̀rọ̀ wọn ni wọ́n gbà tọ́ wọn tó jẹ́ pé ìtọ́rọ̀ wọn padà wá darí sí òun náà ní pé kẹ́mi ẹ̀yìn ọmọ jọ wọn lójú ṣe pé káwọn náà ti rí owó táwọn fi tẹ̀gbánu ayé táwọn ti rí owó táwọn fi gbọ́ bùkátà sí wọn ó ti tẹ́ wọn lọ́rùn wọn ò bá pààyàn wọn ò bá àfa gbogbo ayé wọn látara rẹ̀ so eléyìí òun náà ní yóò jẹ́ kó máa fi yé wa ipe òbí méjèèjì àti ìyá àti bàbá wọ́n ní ipa tí wọ́n kó lérí ọmọ tó jẹ́ pé àìkópa ọmọ yìí yóò jẹ́ kó ọmọ yá yàgbéyà kò sì ní jẹ́ kó ọmọ orí yàrá bí a ti fẹ́ kó ọmọ orí láwùjọ. àbá àtúntò sọ fún ọ̀jọ̀gbọ́n kan nínú àwọn olórin àtẹ́sórin àńdùdùkẹ́ onú àwọn yàrá àwọn olórin ẹ̀sìn àwọn tí wọ́n máa ń fi orin sọ́mọ bí ṣe kí ni sọ́mọ bí gbẹ̀sìn lárugẹ méjì lórí pín sí inú èdè yorùbá tòkè yín alára wọ́n dà fún ọ lọ́wọ́ yorùbá pírọ́blẹ́mù wa nu yorùbá ni pé a ní àwọn kẹ̀lìmọ́ọ̀tì tá a lè máa fi fún àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí òfin ní dàrú òun náà ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan fi dàrú máa lọ́wọ́ tàbá fẹ́ sọ pé oògùn ẹ̀sìn bá mi ti oògùn tá a lò fún apamọ́ oògùn náà ni tó bá gbé àtọ́jáde àbí wo ti ṣe gbé lérí ẹ̀ oògùn náà ni gbogbo ẹ̀ wá dàrú máa lọ́wọ́ á ọ̀gbọ́dá ò so ẹ̀rí ó rò pé òun náà ni sábà ń sọ̀rọ̀ bí akọ̀kan náà àwọn akọni ó ní wọ́n lórí wọ́n sì lórí òdà lọ́dọ̀ lágbára lágbára ni wọ́n pè ní àṣẹ ẹ̀rú tó ẹgbẹ́ òun lè ìbò pè ní poem wọ́n sì ní kí wọ́n pè ní àlùgínà ẹ̀tì bá àwọn àlùgínà òun náà ní tá à ń pè ní báyà bí music ìjọba gbọ́dúnmọ́ ní ìsinmi tí ó tìhùn méjèèjì lágbára ní tá à ń pè àwọn Yorùbá ní àbòsí àbòsí òjá ní méjèèjì orin orin orin náà ni tó eléyìí nínú eléyìí òun náà ní tó lẹ́tọ̀ọ́ tá a bá ti kọ́ lọ́nà tó ti kí ni tá a bá ti gbẹ́sìn lárugẹ àwọn mí bẹ̀rẹ̀ tí wọ́n kọ sí ẹrú dáàtọ̀ ilé tí wọ́n fi takọ ẹ̀sìn ní irú àwọn ilé ìrìn tí wọ́n ti kíni wọ́n lórí ẹ̀ so akọni òun sọ fún akọni lẹ́yìn tàbí ẹ̀tí mu mà ní ń tàha àbàwá min hamil hayati wa kalla fa ugalila ó ní kí ẹsẹ̀ ń tà lè pẹ̀lú ọmọ òrukàn ó ní tàbá sọ fọ́mọ òrukàn kéèsì ń tà lè pẹ̀lú ní àti àdíyà àti bàbá rẹ̀ yàtì tá a ti sàfẹ́kùn wọn tí wọ́n ti kó láyé tí wọ́n ti kú yàtì ìbànújẹ́ ayé ó ti mú ọkọ̀ lórílẹ̀ wọ́n kọ́ ń sàfà zẹ̀lí ìlà tí wọ́n á fi rú ọmọ bẹ́ẹ̀ lẹ̀ zẹ̀lí ìlà lẹ́nu tó yẹpẹrẹ tí ò lẹ́nu tó mójútó ẹ̀wọ̀n nísìn ẹni tó fi rẹ̀ kú kò ní ìyá kò ní bàbá ẹ̀sìn báwọn nísìn wọ́n wá fi ilẹ̀ sínú bàmújẹ́ fún òfin òkú ẹ̀wọ́ àlọ́wọ́ orúkà ẹ̀dàkùn àbá ní ìnàlẹ̀ tí máa kúwà lẹ́ni tẹ́kọ̀ọ́ láwù ó ní ẹni tí ń jọ́ onílẹ̀ tí ó di pé ó ní yàrá yé lóòótọ́ ẹ̀sìn bá wọn sì àmọ́ ìyá rẹ̀ bẹ́ẹ̀ rí kò tí ẹ̀sìn kankan lára rẹ̀ ẹ̀mùtì ìyá rẹ̀ kò sí kankan tó lè kọ́ ma tó bá tẹ̀ lóhùn ó kọ́ ma àwọn àbá mọ̀ sùkúù rẹ̀ àbótí ẹ̀sìn bàbá láyé gan àmọ́ bàbá rẹ̀ bí sí bàbá rẹ̀ káyé kò ráyè tọ́jú ẹ̀ ẹ̀ wò ti àbá ní nínú orí tòun ẹ̀ta lè pè lọ́pọ̀ orúkọ òun náà ni pé ó ní ìyá lóòótọ́ ó ní bàbá lóòótọ́ àmọ́ ó ní ìyá bí aláìní ni ó sì ní bàbá bí aláìní bàbá ni so àkọ́mọ́ ní gan ó yá àwọn ará àdúgbò kan ṣe kíni kan múrú ọmọ kan máa tọ́jú rẹ̀ àbí káwọn fámìlì kan máa tọ́jú rẹ̀ ó yá ju kẹ́lómi ò ní bàbá lọ nítorí pé ní bàbá aláyé ẹlòmí àti ní aláyé ẹlòmí òun náà ní sọmọ ni gbogbo ẹ̀jọ́ fẹ́ sá ọmọ yìí pé ah ọmọ tí ò bí aláyé ẹ̀jẹ̀ máa sanwó léwu rẹ̀ ọmọ tí ò bí aláyé ẹ̀jẹ̀ máa sanwó léwu rẹ̀ ọmọ ní yàrá yé kò sí àwọn pẹ̀lú pé ẹbó yàrá yé tí wá ti wọ́n ká sọ̀rọ̀ rẹ látara rẹ̀ níjọ ọ̀pọ̀lọpọ̀ wọn wá sí kí ni wọ́n wá ti dàkudà tẹ́lí títí ìyá rẹ̀ bàbá rẹ̀ náà máa wó lọ lọ́kàn kábàyì kò sí nǹkan tí ó ti sí ẹwọ ọ̀pọ̀lọpọ̀ òbí bẹ lónìí tẹgbẹ́ lójú ara báyìí wọ́n rọ́mọ wọn tí wọ́n ń gbégi dínà káàkiri lójú ara báyìí wọ́n rọ́mọ wọn tí wọ́n ń tẹ̀ra nù tán gbégbá pàtàkì káàkiri wọn ò ní kankan tí wọ́n tẹ̀ sí àwọn eléyìí kan máa kulẹ̀ sí láyé mọ́ tẹ̀gbẹ́ àti màá segin ni a máa sàánú àwọn ọmọ wọn ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan fún mi ládùúgbò kan ìpè àwọn ọmọ ìkánná àwọn bàbá yìí ọmọ ẹlẹ́bí òkùnkùn ni inú àwọn bàbá yìí débi pé gbogbo ẹ̀ ló mọ̀ pé ah, ọmọ yìí ọmọ ẹlẹ́bí òkùnkùn ni ṣe pé ọmọ òwà ti júmọ́ wọ́n níjọ́ kan àwọn àjòkó sí wọ́n jòkó sí jùmọ́ sáájú ibi táwọn àgbàlagbà máa jòkó bàbá yìí náà bẹ́ láàrin ìjà wá dùn àtẹnìkan ni wọ́n sọ fún wọn pé ẹ lọ tọ́ra yóò bẹ́ẹ̀ ṣe rí èmi yóò ẹ̀yẹ mo wà nínú ẹgbẹ́ òkùnkùn ẹyẹ ti ní mí wọ́n ló mú wá dẹmọ́tẹ́tì fún wa wá ní ẹyẹ tí máa ń kó báyìí jẹ́ ẹyẹ tí máa ń kó báyìí <laughs> ẹyẹ o ẹyẹ lò wọ́n ní bàbá ẹ̀sìn wọn lẹ́nu tí ń wòye sẹ́nu mẹ́nu bàbá bá mi jìlá yìí kí ni ó rò lọ́nà tí ò ní rò lọ́nà kí ni ó máa wá lélẹ́yìn bàbá kó mọ́ sí láyé ó yá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá mọ́ wo pé àìwọ̀ ọmọ yìí ó sì ti kú láti kékeré gan kò bá ti kí ni kò bá ti sa àbá nínú gbogbo eré ní bá káàkiri lọ so àbá ní ẹbí yọ̀wọ̀ gan lọ́dọ̀ òun òun náà ni irú nǹkan báyìí so kò wá ti ní máa ń fà táàbí pé òbí méjèèjì táàbí pé wọn ò ní wúlò wọn ò ní tọ́ ma kò sí ti máa ń fà tábà wá ní dáadáa á rí pé bí wọ́n ti tọ́ àwọn náà ni bí wọ́n ti tọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin láti bí àbá o tọ́ wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ ṣe wúrúgbó náà wọ́n gbé lọ́lé ọkọ wọ́n bá tọ́wọ́n ti dé lọ́kọ kò sí jẹ́ wọn bá káàkiri òní òde ìyàwó òní òde ìkómà òní òde òkú òní òde ayé yòókù padà gbogbo èyí kò sí ju òní bẹ́ẹ̀ lọ́tán hmm? ìbí ń bẹ nínú wọn tó ẹgbẹ́ tẹ bá rọ́ọ̀mà rẹ̀ gan ẹsẹ̀ bíi bíi kí ní nígbà tí wọ́n fi nu wọ́ ni takọ̀dé ó tọ̀ sí kí òní ní kàtà tọ́mọ́ wọn rùn kùn àmọ́ kò sí aṣọ kan tí wọ́n mú lóde kan tẹ̀ ní lọ́rùn ìyá rẹ̀ kò sáwọn kan tí wọ́n mú lóde kan tẹ̀ ní lọ́rùn bàbá rẹ̀ kí wọ́n á láǹfààní irú àwọn ajẹ́pẹ́ ọ̀nà tí wọ́n fi tọ́rọ àwọn eléyìí fún òtọ́ wọn nítọ́ pé èèyàn máa tọ́ wọn ní ìbẹ̀rù àwọn sálà tó jẹ́ pé alimam Sufyan Ath-Thawri ṣe pé nígbà tí màmá rẹ̀ ń tọ́ lọ́mọ òrukàn ó sọ màmá rẹ̀ máa ń sọ fún ni pé wọ́n tá máa kẹ́kọ̀ọ́ lọ díẹ̀ èmi ò máa ṣe wàhálà ogun tó bá jẹ gbogbo tó bá mọ́ọ̀mù ẹ̀dá mára rẹ̀ mọ́tà mara rẹ̀ pé nítorí jíjẹ débi pé bàbá màmá rẹ̀ máa ń sọ fún un pé tó bá fi kọ́ ìyàní aṣọ́tò ahàrù tó kọ́ ara fi mẹ́wàá péré inú lágbára tó wá jòkó tó wòye tó wá rí pé kí ni ìyípadà sáfì sí nǹkan tó kọ́ yìí tó mú tó mú sínú ìgbésí ayé rẹ̀ ìyá rẹ̀ sọ pé tó bá rí ìyípadà kankan kó gbà pé kí ni pé o kẹ́kọ̀ọ́ kankan kò ṣàǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà ní ẹlòmí hàn tún ẹlòmí hàn wọn tó hàn quran ẹlòmí láhà ní ilé títì síbẹ̀síbẹ̀ náà ẹ̀rí kó náà ni ó máa pa ọgbà gbogbo àwọn kan tó há lé bíyà tẹ̀bá ni ẹ̀pẹ́ kẹta ẹ̀ fún ah, bẹ́ẹ̀ ó pé àyà tó báyìí kó tó kà ó ti tó bá ń gbọ́ mọ́ àdìbò á ó ti mú apá òtítọ́ tó wà kọ́ àmọ́ kó wá lò ó ti kíni ó dọ̀ràn fún ó di wàhálà so eléyìí òun náà nínú àwọn nǹkan tí máa ń ṣe sábàbí tí ọmọ bí máa yáyà wíyà tó bí ò bá ti ráyè ìyá ò ráyè bàbá ò ráyè ìyá lọbi tẹ́ bàbá lọbi tẹ́ wọ́n á fọmọ kalẹ̀ ládùúgbò ìpín ẹ̀dàkùntọ́mọ ìbá da iléèwé ẹjọ́ bá ń darí sọ́dọ̀ yìí ìtọ́ mọ́ darí iléèwé sí ó darí iléèwé sí tó jẹ́ pé eré làwọn máa wò wọ́n bẹ̀rẹ̀ sí kò bímọ látàárọ̀ pa títí tó fi dé nígbà tó fi dé tó dára bọ́bọ́ jẹun ó ti pé ọrùn ti dé ọmọ ti sùn ó tún dára ọjọ́ kejì ó tún wẹ̀ ọmọ skúbọ̀ọ̀sì níta jí ọmọ mí gan-an yàrá ọmọ mi wọ́n ti di ọmọ tí ò ní kásùbá yóò di láti jago mẹ́rin àbọ̀ nítorí pé kíni á ọ̀kọ̀lẹ́ rẹ̀ wọ́n dé yóò di láti jago mẹ́rin àbí jago márùn àbọ̀ wọ́n ti sáré gbọ́mọ síta tó gbogbo eléyìí sì kí ni ó tó bá jọ pílẹ̀ lásán tẹ́wàá fi ráyè tẹ́sùn tó kó ti ọmọ ẹ̀sùn pé yàrá ọdún lóde ọdún lóde tí o lọ ẹ̀lákùn oúnjẹ ọmọ yín o ti fi oúnjẹ ọmọ yín o mo ti fi tí ó jẹ asọ́ rẹ̀ ní ẹ bá para asọ́ rẹ̀ ó ti bá tiẹ̀ lọ tòun ilé ìwé nígbà tó bá wá ṣe wàhálà kí tó rin gbogbo ògbésí ayé kí tó wá ti kó wá dọjú alẹ́ ńfẹ́ kó jòkó kó máa gbádùn lu ọmọ yìí ìgbà wọn wá segin ní wá ní pé ọmọ wá yà àkúyà máa lọ́wọ́ wọn máa wá pè ní ìlọ́dún wọn máa pè lódì kò ní nípò kábàlẹ̀ tó wá ti gbọ́ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ ní àwọn àwọn jìnnà gbogbo rẹ̀ àwọn adíláwí ẹbí ìrólò sókè ní kó gbé pẹ̀lú àwọn ìdàpọ̀ ọmọ láti kékeré láti pé káwọn tọ́jú ọmọ yìí kọmọ yóò fún ẹ̀yà àjàkúyà tó bá di ọjọ́ iwájú so eléyìí òun náà ló pa àti ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ Islam ó ti sọ fún wa ó gbé kí ní ikọ̀ ọgbà lọ́rùn ó sọ fún wa nínú Al-Qur'an sọ́ọ̀bù tàrí ó rí yá ayọ̀ alẹ́bí na àmàlù kó àfúntakùn wà àríkùn náà wà kó dùn àná tó wà sí ìjà àwọn subhanahu wa ní eléyìí kò sí kò sẹ́ni tí yóò ní jẹ́ kìíní gẹ́gẹ́ bí responsibility lọ́rùn ara rẹ̀ àyàfi ẹni tí máa ń bá bẹ lára rẹ̀ òní ò ní gẹ́gẹ́ bí pé á ah, tó bá jọ bídà sí àmà òun ó tètè olè lọ́mọ tó ń bí Allah subhanahu wa ta'ala ń kú àbúkàkún ẹ̀yin gangan fúnra yín lẹ kọ́kọ́ sẹ̀mí ara yín náà wọ́n gan fúnra ẹ̀ kọ́kọ́ mójútó ara rẹ̀ náà fún yín pé wọ́n gan fúnra rẹ̀ kò sí kankan kan lára rẹ̀ wà á lè kùn kọ́ wá dé kí kò sẹ̀ wá mójútó àwọn fámìlì rẹ̀ mójútó ìyàwó rẹ̀ mójútó ọmọ rẹ̀ gbogbo àbúrò àlábẹ̀ mójútó wọn kí ló mú ojú tó wọn kí ló sọmọ kó sọmọ kó níbi ìyá náà tó jẹ́ pé wà kúrò àdáàkú wà ní ìjà iná tó jẹ́ pé tó jẹ́ ọ̀gbẹ́jà ìyáàmà ìgbìlá fi kóná láyé àálò èédú tá a fi kóná láyé eréṣiríṣi àálò àálò gíná gbórúkọ àálò gáàsì tá a fi dáná àálò kàrọsínì àwọn tó ń jẹ́ ọ̀gbẹ́jà a sọ ìwà kúrò àdáàkú wà ní ìjà àwọn èèyàn àtàwọn òkúta giriwo giriwo òun náà ni wọ́n fi kóná yìí àwọn màláíkà tó tún wá dúró ti lè pé bìláàdù ṣìdáàd àwọn màláíkà tí wọ́n lè kókó ní àwọn màláíkà tí wọ́n lágbára tó jẹ́ pé mo fẹ́ sájáde mo fẹ́ fòkè ìjáde ò sílẹ̀ so àwọn màláíkà yóò mójú tó kálukú ní ṣe pé ṣèkí ni yóò bàbá rẹ̀ jẹyà rẹ̀ so eléyìí Allah subhanahu wa ta'ala ó ti pàkíyèsí wa ti pẹ́ pẹ̀lú gbogbo anáka máa ronú sí wọ́n tó bá lọ́mọ lọ́dọ̀ àbí wọ́n tó jẹ́ sí lọ́mọ tó níyàwó àbí wọ́n tó jẹ́ lọ́mọ pé àwọn náà múra bá séyàwó kó máa múra pé inú tí ó wà lọ́rùn rẹ̀ nínú mọ̀tòlíyá òun náà fíríjì kan ló pé para ẹ lọ́rùn máa di gẹ́gẹ́ bíi pé bàtí ti wá níyàwó mo ti fíríjì máa ṣe tó bá wù mí káàkiri so eléyìí gbogbo ẹ̀ náà láàrúyọ ẹ̀ tó bá jọ àgbéyàmá ìtọ́jẹ́ ìgbẹ̀yìn fún wa nínú àwọn nǹkan tó jẹ́ pé ìmọ̀ fa tí ọmọ máa fi yáyà kúyà òun náà ní tí a fà pé fún wa ní musibatul youth musibatul youth òun náà ní àdánwò ìjẹ́ ọmọ òrukàn so eléyìí ìmọ̀ fa tí ọmọ fi máa sábà yáyà kúyà tàbá wọlé yìí nípìnlẹ̀ rẹ̀ kìí ṣe nǹkan tí ó yẹ kó mú ọmọ yàyàkuyà àmọ́ láwùjọ báwùjọ bá ṣe rí ni ìjọ́mọ̀ orúkà tí fi ṣe sábàbí tí ọmọ máa fi yàyàkuyà tàbárí àwùjọ tó dúró déédé tàbárí àwùjọ tí wọ́n dúró lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tí a bá rí àwùjọ tí wọ́n dúró lé nǹkan tí àtẹ̀lẹ́ Islam tó là kalẹ̀ fún wa á rí pé ìjọmọ̀ òrukàn kò tí ẹ̀ ní ní aburú kankan kò ní ní irun kankan tí ó sì fún ọmọ tó bá yẹ fún wa bí ní ọmọ òrukàn àmọ́lágbára pé àwà láwùjọ tó jẹ́ pé wọ́n kárùkù yìí tó bí gan fún ẹ̀ náà kó ló ṣe kátó wá ní yóò mọ̀ wá lọ́wọ́ sí wàhálà lórí ọmọ ọlọ́mọ ẹlòmíràn ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ní responsibility kankan láti tọ́ ọmọ tó ń gẹ́gẹ́ bímọ rẹ̀ láti sanwó ilé ìwé rẹ̀ láti sanwó ilé kéwù rẹ̀ àbí láti tọ́jú rẹ̀ láti da ojú ọ̀nà rẹ̀ ojú rẹ̀ wọ ojú ọ̀nà tó tọ́ so káàbọ̀ wá sí ìwé ẹni bá bó yóò ti wá rí tọmọ ọlọ́mọ bẹ́ẹ̀ so òun náà ló fà tí àfáà fi ka wẹlé yìí tàbí kà á fún nǹkan tí máa fà sí ọmọ òrùka tí máa fi pé kíni tí máa fi yáyàkuyà lè pé tọ́mọ ní ah, ọmọ tó yá ọmọ tó rí bó ṣe rí mu ah, á ìgbà ṣe ni ká tó bàbá rẹ bẹ láyé ni tí bàbá rẹ wọn á wò wọn báyìí àwọn èèyàn mọ̀ wí bẹ́ẹ̀ látara pé kíni látara pé ọmọ òun ó yáyàkuyà ìdí máa wá sábà fà òun náà ni pé ọmọ tó bá jẹ́ ọmọ òrùka tó jẹ́ pé àwọn tó yẹ kí wọ́n mójútó ọmọ yìí àwọn tó yẹ pé bóyá dúkìá tí òbí rẹ̀ fi kalẹ̀ tó yẹ kí wọ́n bá mójútó tó yẹ kí wọ́n lò lọ́nà tó dáa tó yẹ kí wọ́n fi tọ́jú ọmọ yìí tó yẹ kí wọ́n fi rèé kó fi ya ẹ̀yà dáadáa láwùjọ irú àwọn ẹni báwọn bẹ́ẹ̀ wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀ bẹ́ẹ̀ àwọn fi ń gbọ́ bùkátà tí wọ́n bẹ́ẹ̀ wò tiẹ̀ ráyè láti fi káwọn sekínì láti fẹ́ káwọn mójútó irú ọmọ yìí eléyìí máa ti sábà bí tí ọmọ máa fi ya ọmọ òrukàn Allah subhanahu wa ta'ala ó fẹ́ àkíyèsí wa nínú àwọn áyà lóríṣiríṣi nípa ọmọ òrukàn ìpè ọmọ òrukàn agbọ́dọ̀ mójútó àlámọ́ ni wọ́n tí a bá ní kápá tí máa bẹ lábẹ́ wa fa amẹ́rẹ́ tí náà fàlà tẹ́kọ̀ọ́ má jẹ gàba lórí ọmọ òrukàn má jẹ òkó lórí ogún ẹ̀ má jẹ òkó lórí dúkìá rẹ̀ máa ń pín ogún fún àwọn tó kan ẹjọ́ ká mọ̀ ẹ̀ ní má sọ pé ẹ̀yìn ẹ̀dá lọ́dọ̀ mi náà kò sí tó kàn pẹ̀lú káwọn pé tó ń kálukú tó ní lọ́dọ̀ rẹ̀ ni so ọ̀nà títẹ̀ rí aláàkalẹ̀ fún wa ni ṣé kú bá kú tó bá lọ́mọ kéékèèké ṣe wá àwọn tí ò ti bàlágà ẹ pín ogún oníkálukú ká eléyìí ti tiẹ̀ ní eléyìí ti tiẹ̀ ní àwọn tí ó bá wá sàmójútó ọmọ yẹn ẹ gbé ogún kálukú fẹ́ ogún ti ọmọ yìí nìyí ogún tọmọ yìí nìyí ẹ bá mójútó nínú ẹ̀ tó ẹgbẹ́ ìlú ò bá ní ẹ̀ ní lọ́wọ́ débi bẹ́ẹ̀ lè máa fi sàánú ẹnu tẹ́yìn náà ní ẹlò nú owó rẹ̀ ẹbí tọ́jú ẹ̀ ẹlò nú owó rẹ̀ ẹbí rán lọlé ẹ̀kọ́ ẹbí tó gba àǹfààní tó bá ní ṣe nínú ìgbésí ayé tí owó bá wá pọ̀ débi pé zàká wọ̀ àbí zàká yóò wulẹ̀ wá jẹ́ sani tábà fi ṣe nǹkan kan ẹgbìyànjú ẹbí ṣòwò nínú owó rẹ̀ ìdí máa ń ẹ máa fi sọ ọmọ yẹn kúrò nínú àbí ká ọmọ bá ti ya irú ìyàkúyà tó yà báyìí so táwa wá ń sọ̀rọ̀ nípa ọmọ òrukàn á rí pé láwùjọ wa èyí tó gbajúmọ̀ dáadáa òun náà ni pé ọmọ tí ò níyà á ẹ̀sìn tánú ọmọ tí ò níyà òun náà là á máa pariwo a pé ọmọ tí ò bá níyà òun náà ni wọ́n ń pè ní ọmọ òrukàn so nínú ìṣẹ̀lẹ̀ Islam ẹni tí wọ́n ń pè lọ́mọ òrukàn òun náà ni ẹni tí bàbá rẹ̀ kú kọ́bílà ìbúlù ẹni tí ò ti bàlágà kò sí ìdébò pé èèyàn bàlágà yóò lágbára láti máa ṣiṣẹ́ yóò ti láti máa wájẹ fún rẹ̀ òun náà ni ń dáre sí kíni òun náà ni ń dáa pè ní ọmọ òrukàn nítorí pé nínú ṣẹ̀ríà Islam ìyákọ́ ni wọ́n ní kó wá jíjẹ mímu kọ́ ma ìyákọ́ ni kí wọ́n máa sáré lókè lọ́lẹ̀ ipe kí kó máa wá tọ́mọ oúnjẹ àbátọ́tọ́mọ owó àgbọ̀n mọ́ sí kẹ́kọ̀ọ́ bàbá ni wọ́n ní kó máa ṣe àwọn bàtà àwùjọ wá ti dàrú tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ òbí wọn ò sí responsibility wọn ọ̀pọ̀lọpọ̀ ìyá òun náà ni ó lọ alápá òun náà ni o lọ babanta òun náà ni o lọ lẹ haúsá nítorí pé kíni nítorí pé ọmọ ọmọ ọmọ ábà tọ́jú ọmọ yìí nígbà tó jẹ́ pé ṣẹ̀ríà Islam ó lẹ abọ́ ọlọ́run pé ìwọ ló gbọ́dọ̀ tọ́jú ọmọ tò tí ìyá bá ń bá kúrò tọ́ ẹni pé gẹ́gẹ́ bí n tí à ń fojú láwùjọ wa ẹni tá a pé ọrú ọmọ bá a pè lọ́mọ òrùka nítorí pé ìyá tí ń bọ́ bùkátà ẹ̀ náà ló kú ni àmọ́tọ́ ẹ̀ láwùjọ tó inú bàbá ní tọ́jú ọmọ bàbá ní wájú jẹ mímu ní tọ́jú ìyá yìí náà fúnra rẹ̀ tí bàbá ò bá sí láyé mọ́ irú ọmọ oníṣẹ́ àti ìjàgbé kíni àgbà pé ọmọ òrùka irú ọmọ báyìí so ìdá nínú ṣẹ̀ríà Islam ẹni tá à ń pè lọ́pọ̀ òrukàn òun náà ni ẹni tó pàdánù bàbá rẹ̀ látìgbà tó segin ní látìgbà tó wà ní kékeré tí ò ti bàlágà tí ò ti lágbára láti ṣe gbẹ̀sán so irú ọmọ òrukàn yìí àti ọmọ òrukàn yìí bá wá kú àti àkóbì rẹ̀ bá kú Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn ìta sọ fúnra nù àyà àyà kòkòrò àníyá Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa ipe ana wa kábìlù yẹtí ka àdéhìn fi jẹ́ gà Ànábì ní òun àti ẹni tó bá ń mójútó àlámọ̀ yọ ọmọ òrukàn ó ní gẹ́gẹ́ bí ìka yìí anábì iná ìka rẹ̀ àtàbáhátú àwọn àtàbáhátú wọlúwọ́pọ̀ àdíká àfábẹ̀lá àdíká àárín anábì ní báwọn ti jọ wà ní tó bá jọ gbẹ̀dẹ̀ àti yàmá ẹni tó bá ń bójú tó àlámọ̀rí ọmọ òrukàn bẹ́ẹ̀ jọ ọmọ òrukàn tó jẹ́ ẹbí rẹ̀ ni àtọ́jọ́ ọmọ òrukàn tó jẹ́ fámìlì rẹ̀ ni àbọ̀mọ̀ òrukàn tó kàn wà láwùjọ tó jẹ́ mùsùlùmí anábì so eléyìí kò sí tó fà tó dára pé kí ni ànábì bẹ́ẹ̀ ṣe ó ti wá lójú kòkòrò ìgbé irú àwọn ọmọ báyìí a gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ pé tó ṣe okùnfà kí wọ́n fi yàyà kuyà láwùjọ àbí tí òfin rí ìtọ́jú òun náà ní pé gbà tó sí òbí wọn láyé má so látàdé eléyìí àdáàfin rí i pé tabalọ́wọ́ náà àwọn ìtàn aláwọ̀ nínú àwọn ìtàn tí ìtàn kọ́ kalẹ̀ fún wa á rí pé àwọn tí wọ́n ti jẹ́ àwọn ẹni ìtúwájú àwọn tí wọ́n ti lọ àwọn èèyàn ńláńláńlá àwọn tó gbé ìtàn olè gbàgbé wọn láíláí gẹ́gẹ́ bí orípa tí wọ́n ti kó nínú ìgbésí ayé ọmọ ènìyàn àti nínú ẹ̀sìn Islam á rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn á rí pé wọ́n sẹ̀mí lẹ́ni tó jẹ́ ọmọ òrukàn tí wọ́n ní bàbá láyé mọ́ ọ̀nà wàhálà wọn wá gbé gbà ọ̀nà òlà wọn gbé tí wọ́n bà tí wọ́n dúwáyà àkúyà táàbí lè máa tọ́ka sí wọn nígbà alágbájá o nígbà tí òjú àbáláyé òun àlọ́pàá tó fi yà àkúyà àfáwa àṣẹ́kà Dr. Abdullahi bin Ibrahim al-Haidan àti ṣẹ́kà Abdullahi bin Muhammad al-Mutawa àwọn méjèèjì wọ́n pa ọ̀pọ̀ wọn kọ síra kan tí wọ́n pè ní àìdáàmún walakin udama ibi wọ́n padà di èèyàn ńlá láwùjọ inú àwọn tí àfá àkàfún wa táwọn àfá àkàfún wa nínú tíra yìí alákọ̀ọ́kọ́ wọn ẹ̀tí bá òun nìsìn òun náà ni sayyidul aizab òun náà ni ànábì wa muhammad sallallahu alaihi wasallam ọmọ òrukàn tà nábì sallallahu alaihi wasallam jọ́bù tún ni ọmọ òrukàn tà nábì nítorí pé ànábì ó ti pàdánù wà ní ọlẹ̀ nínú ìyá rẹ̀ ni ànábì wà lóyún òun ànábì ti pàdánù bàbá tó bí ẹwà wò síbẹ̀síbẹ̀ náà ànábì tí yóò rí bàbá rẹ̀ ní báyìí ilé kókó àbó kọjú rẹ̀ àbí yóò rí kankan gbà lọ́wọ́ bàbá ànábì ló wá dá ntí ó dá tó pé gbogbo ayé lónìí gbogbo ẹ̀ láti Allah subhanahu wa ta'ala ládá ànábì ni aṣíwájú gbogbo wọn so eléyìí ó túmọ̀ fún wa pé ìjọba òun kan àbí ká mọ̀ ní bàbá láyé ìyíwọ̀n ní kéwìlẹ̀ àkúyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tábàlọ́wọ́ a rí pé nínú àwọn sàhábà a rí pé wọ́n bẹ́ẹ̀ nínú àwọn sàhábà náà tó jẹ́ pé yàní ọmọ òun náà làwọn náà síbẹ̀síbẹ̀ náà wọ́n sì láàmì wọ́n láka nínú wọn ni àzùbẹ́rù àzùbẹ́ ìlú àwa inú àwọn tí ànábì sallallahu alaihi wasallam tí ó fún wọn nígbà tó gbé látàyé so irú tó àzùbẹ́ ìlú àwa mi òun náà ti pàdánù ìbàbá tó bí láti kékeré ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Abu Hurairah tó gbé lónìí táwa ń sọ̀rọ̀ nípa hadith kò sí bọ́lá ọmọ kékeré tí ní ẹ̀kọ́ hadith lónìí yóò máa ànábì Hurairah radiyallahu anhu àti pé àti hadith dákọ ọmọ tó gbé Abu Hurairah ló so Abu Hurairah náà òun náà tẹ̀mí lọ́mọ òkú ríbà kò ní bàbá láti kékeré gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Umayr ibn Sa'd al-Ansari al-Awsi nínú àwọn sàhábà nínú àwọn sàhábà lòun náà wà ìjẹ́ pé òun náà <clears throat> ó tẹ̀lé lọ́mọ òrukàn tẹ̀gbọ́n kò ní bàbá tí ó sọ tí ó wà jíjẹ tí ó wà mímu fún síbẹ̀síbẹ̀ náà àwọn náà jẹ́ àwọn tí wọ́n láàmì láka nínú àwọn sàhábà tàbá wá kó lórí tiwọn káàtó lọ sínú àwọn àfáà sálàf nínú àwọn àfáà ńláńlá jàǹkànjàǹkàn tàbá lọ wo Ali Sufyan Ah, ìkanú àwọn àbáàgbà nínú àwọn onímọ̀ nípa hadith tó jẹ́ pé àtàbá nípa hadith kò tí ó lè àti ó tó àwọn tí ó jẹ́ pé àwọn náà wọn wọ́n pàdánù ni so ẹni tó tọ́jú Sùfíànù Sáwòrì màmá rẹ̀ náà ló tọ́jú wọn gbogbo àwọn táwọn sọ pé wọ́n pàdánù wọ́n pàdánù bàbá wọn yìí màmá wọn náà ni wọ́n dúró tí wọ́n ti responsibility tí wọ́n ti ń tọ́jú wọn nínú àwọn tó tún jẹ́ àfa àgbà òun náà ni Al-Qadi Abu Yusuf tó jẹ́ àtọ́hìn Imam Abi Hanifa yàni ọ̀rẹ́ Imam Abu Hanifa ìkan àwọn àfa àgbà òun náà ni tí orúkọ rẹ̀ jẹ́ Yakubu Ibrahim Al-Kufi òun náà nínú àwọn tí wọ́n gbajúmọ̀ yàni nínú àwọn ọmọkéwu Imamu Ah, Abu Hanifa ni àwọn náà yàní wọ́n ti kíni wọ́n tẹ̀lé lọ́mọ òrukàn síbẹ̀síbẹ̀ náà wọ́n padà ti kíni wọ́n jẹ́kọ̀ ńláńlá gẹ́gẹ́gẹ́ náà ni alimami Shafi'i albaki olùbáhàr alimami ah, Shafi'i tó jẹ́ pé yàní ọ̀kan ni nínú àwọn afá asahabu madahib al-arba'a tó jẹ́ pé nínú ọmọ kẹ́rù mọ́mù Málìkì ni wọ́n tó ṣe pé kò sí ẹni tó kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó látara pé wọ́n tún jẹ́ ọmọ òrùka bẹ́ẹ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni imam ahli sunna wa jama'a alimam ahmed bin hanbal imam ahmed bin hanbal wọ́n ti gbajúmọ̀ tó ṣe pé àtà bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sunna lónìí a máa sàbídì rẹ̀ lọ́sọ́dọ̀ wọn sábàbí láti fi rinlẹ̀ pé alukur'ani o yàní ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ni kìí tẹ̀dá rẹ̀ ṣe pé nígbà tá à ń sọ yìí pé pé mọ́mọ́ ahmed tí wọ́n bá ní sùúrù tí wọ́n fara da ogbò yàtọ̀ fara da ń gbà wọn ni lónìí bẹ́ẹ̀ kò bá ti wà náà kọ́lẹ̀ pé kò bá ti wà dákọ̀ọ́lẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti kí ni wọ́n ti jà níyà wọ́n gbà pé ni Imam tó bí wọn aláàmà tọ́jú wọn kẹ́lẹ́ náà ni alimami Bukhari alimami buhari tó jẹ́ pé hafidu sunna sọ́yìn sọ̀hìn wọ́n tàtọ̀ ní bìjáàmà alimami buhari tó jẹ́ pé ẹ̀ẹ́dá bá sọ̀rọ̀ nípa sunna nípa ẹni tó kó sunna náà sallallahu alaihi Imam Bukhari ẹni tá àkọ́kọ́ tọ́ka sí ni wọ́n Imam Bukhari láti kékeré òun náà ni wọ́n ti pàdánù bàbá tó bí wọn so Imam Bukhari tó wá yàtọ̀ gan lẹ́yìn tí wọ́n pàdánù wọn tó wá sí kíni wọ́n sàbẹ́kù ojú wọn ní kékeré tí wọ́n ti kí Allah subhanahu wa ta'ala kó tún dá padà so Imam Bukhari náà àwọn náà tẹ̀mí ní ọmọ òrukàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáwa Ibn Jawzi tí ó gbajúmọ̀ ní abdulfaj abdulrahman bin ali bin so àbá náà àwọn náà tẹ̀mí wọ́n tẹ̀mí lọ́mọ òrukàn ọmọ ọdún mẹ́ta péré làfà wà tí bàbá wa tí wọ́n ti sàláìsí tẹ́lẹ́bẹ̀ náà ni àfà wa gani alimami ibn hajar al-asqalani Ahmed bin ali bin muhammad Al ashahid bin kubi bin hajar al-asqalani yàrá ẹni tó gbajúmọ̀ tó jẹ́ pé ó sì gbìyànjú lórí ọ̀rọ̀ súnà débi pé àwọn àfá tí wọ́n ń wá lẹ́yìn wọn wọ́n sọ wọ́n kọ́ kalẹ̀ sínú tíra àwọn pé kò sí ìyá kan táwọn fẹ́ rí tó ti bírú àlìmọ́ Ibn Hajar yàní ìyá kan ò sí ìbírú wọn lẹ́gbàá tí wọ́n lọ tán látara kíni látara ìgbìyànjú tí wọ́n ṣe fún súnà ẹ̀wọ̀rú àwọn báyìí tí wọ́n ṣe gbìyànjú súnà lè jọ ṣe dé àwọn ẹnìkan yóò alánú rẹ̀ gbà níbi kan irú àwọn Ibn Hajar yóò látara pé ó sàtìlẹ̀ kan ó ní Ibn Hajar kékeré ni ó ní ọmọ ni àwọn ní bẹ́ẹ̀ náà àwọn tíra tí Ibn Hajar ṣe ṣe pé a rí pé àwọn náà ń kà ẹ̀dàkùn nígbà tí èèyàn bá ń ka ṣáàrù ẹwà àbòsí àwọn èèyàn kọjá ó wá gbé kíra yẹn ó wá ní à èmi ò ká sí àwọn nínú ajáde o ṣáàrùhù rẹ̀ lèmi ká o ẹlẹ́fẹ̀ẹ́ wọ̀ ni ẹ̀sìn máa ń ṣe ni tó kà fún mi ní ìgbà òkè ṣáàrùhù so gbogbo àwọn ilé ìdí sin arìgbẹ́gbẹ́ ni látara àìlágbẹ̀yẹ sí kẹ́bí gẹ́gẹ́ náà ni alimami sọ yóò fi nínú àwọn apá tí wọ́n ti jàlálẹ̀ tẹ̀síwú àjàlálẹ̀ yàṣẹ́ alhàbí jàlálùdín àti yóò fi àti pé orúkọ wọn ni abdulhamad bin kamal àwọn náà àwọn náà tẹ̀mí lọ́mọ orúkọ ni so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tabanwa wá tòkítòkí ní àsìkò wá bì á tó pé náà àwọn afá àgbà náà àwọn afá sálàm tí wọ́n tẹ̀mí lọ́mọ orúkọ àwọn náà ni sheikh muhammadu amin ashinkiri so àfáà yìí àwọn náà tẹ̀mí wọ́n bí wọn nílùú wọn nílùú kìnkìn wọ́n bí wọn tó jẹ́ pé òbí wọn ọmọ tó kékeré báyìí lọ́wà tó ti bàbá tó bí wọn tó ti kú wọn há Qur'an wọn ṣe tíra wọn kọ tíra lóríṣiríṣi nínú àwọn tíra kan kọ òun náà ni àdúrà olùbáyàn tó tíra tẹ̀síì sí ó gbajúmọ̀ ni tí àwọn afá máa ń ṣe wá lójú kòrò pé tẹ bá fẹ́ lọ àwọn afá sára pé inú tíra òun ká tún ká ní tẹ̀síì wọ́n tọ́ka sí pé ẹ lọ ka tíra àdúrà olùbáyàn tó afá yìí nínú àwọn afá tí wọ́n ṣe tẹ̀síì ni wọ́n Eh, eh, alharam yàní wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ mẹ́ so látara pé kíni látara pé wọ́n sì gbìyànjú nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba orúkọ wọn kò sí kíni kò ní kí wọ́n yáyà péyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni sheikh mahmood atuwejiri inú àwọn àfá inú àfá àsálà náà ni wọ́n wà àwọn tá yìí wọ́n kú tòsí tòsí ni wọ́n kú ní fourteen ni àfá tá yìí ni wọ́n kú so gẹ́gẹ́ náà ni sheikh abdulaziz bin sọ́ọ́lì náà ni sheikh eh, abdullahi bin mahmoud gẹ́gẹ́ náà ni sheikh wa abdulaziz bin baz ṣẹ́kà abdulaziz mubal ọ̀rọ̀ tí wọ́n ó tún bẹ́ẹ̀ jọ ti irú àwọn ti imam al-bukhari tó pé ṣẹ́kù náà wọn àwọn òfin fọmọ ogún ọdún tí wọ́n fi ṣékìní tí wọ́n fi ṣàfẹ́kù ìrìnà wọn tí ṣẹ́kù bá fún ìrìnà wọn láti kékeré òun náà ni bàbá àti wọn náà ti kú wọ́n wà ní gẹ́gẹ́ bí wọ́n wà ní bí ọmọ ọdún mẹ́ta ọmọ ló wá tọ́jú wọn fá títí covid náà tàbá ń sọ̀rọ̀ lónìí nípa súnà nípa àwọn tó ikú wò jìnà tí wà náà àwọn afáà sálà ẹni tá àdàkọ lákọ̀ọ́kọ́ ní wọn àwọn náà làbá wa nínú bá rahimahullah so àwọn náà wọ́n tẹ̀mí wọ́n tẹ̀mí lọ́mọ òrukàn ni so eléyìí díẹ̀ ni nínú àwọn tó jẹ́ pé wọ́n tẹ̀mí lọ́mọ òrukàn kò sí tó ní káfà balẹ̀ káfà àwọn báyìí fún wa tó dáa pé kí ni ìjọ́mọ òrukàn kéèsè rí sí fúnyà láti ní orí àyàfúyà ìjọba òun náà kéèsè rí sí fúnyà láti ní ọmọ tẹ̀lé lára nàbí sallallahu alaihi wa sallam ìdí máa sábà fà òun àti pékinì kí ọmọ máa tẹkínì kó má rí ẹni tọ́jú kó má rí ẹni mójútó lẹ́gbàá tí òbí rẹ̀ tí ò sí má so nítorí pé ìgbà míì wà gan kẹ́ẹ̀bá ti sọ fúnra wa òbí kó gbá wà láyé òun náà ní máa tó fún fáyà kó ya ọmọ mi látara pé kíni látara pé òbí rẹ̀ ó fi lẹ̀ kò ní tọ́jú ẹ̀ ẹni kó káàkiri kúrò fi lẹ̀ láwùjọ pé tọ̀ èmi náà ní ọmọ tèmi tí mo lè máa tọ́jú tó kí máa dà máa sí lórí ọmọ tí ó ní bàbá ẹ fi lẹ̀ ewé bàbá tiẹ̀ tí bàbá rẹ̀ náà mójútó tó eléyìí ni máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn àwọn àtìbáwò ní ìrọ̀ táàkà fúnra wa ìmọ̀ sí ìṣẹ̀rọ̀ ìmọ̀ fi ń débọ́ ma yàtọ̀ mú fi yẹ̀gẹ̀rẹ̀ kó lójú ọ̀nà àpá ìtumọ̀ sọ fún afẹ́ àwọn nǹkan kan bẹ sáàpè ní mọ̀gọ́ ìrù lè ìṣẹ̀rọ̀ àwọn a mọ̀ ní pé ah, ọmọ yìí tẹ́gí ni ọmọ yìí ti yàrá kú yàwó ọmọ yìí ti kó ó ti yẹ̀gẹ̀rẹ̀ kó ní ojú ọ̀nà tí ó tọ́ tò nínú ọ̀nà yẹn òun náà òun náà ní pé kí ni kọ́mọ ó ti kí ni kọ́mọ ó máa kùnà níbi ẹ̀kọ́ kọ́mọ máa fẹ́ kẹ́kọ̀ọ́ àbí kó máa mójú tẹ́kọ̀ọ́ kó máa farabalẹ̀ kó máa lọlé ẹ̀kọ́ lásìkò àbí kó tó kó bá kọ́ náà kó máa fojú sí eléyìí a máa rí àpẹẹrẹ ní tágbọ̀n pé ìnà ìrọ́bù ti fẹ́ dé ọmọ yìí pé ó yẹ ká mọ ojú tó ọmọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àtàrkọ́ àtàrkọ́ wọ̀rẹ̀sílà nínú àwọn àpẹẹrẹ òun náà ni àtàrkọ́ tọ́rọ bá ti jalè tí wọ́n gbé nǹkan tí ò gbé lọ́lọ́wọ́ tó débẹ̀ wọ̀rẹ̀sílà àbíkọ́ máa kọ́ báyìí lápò ọ̀rọ̀ kékeré ó kọ́ báyìí lápò kó yọ owó lápò ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì wọ́n ní wọ́n tó àwọn kan yọ àwọn ọdún méje yọ àwọn ọdún mẹ́wàá nínú tẹlifíṣàn ó jẹ́ pé àwọn amọ̀bà náà ń lu àwọn ọmọ yẹn láti fi segin láti fi dáná ẹwúrọ àwọn ọdún méje wọn wàá lò wọn débi pé àwọn ọmọ yìí wá ń sàlàyé ọ̀nà tí wọ́n máa ń gbà lu àwọn ọmọ kéèké tẹ̀ ní furasí wọn àwọ àwọn jíǹsì tó lápò tó lápò tó fẹ̀ ibi wọ́n ti fẹ́ dáná ó ti kó ìbọn pamọ́ sápò àwọn ọmọ yìí ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́wàá wọ́n wá kó bàbá mọ́tàkù rẹ̀ fún àwọn àlọ́lẹ̀ ìjókòó ní ọ̀nà ibẹ̀ ìgbà kan kéré nígbà táwọn eléyìí bá dé wáyé tó wọ́n bẹ̀rẹ̀ nígbà dé àwọn ọmọ ni wọ́n gbogbo àwọn ọ̀nà yìí tìrì tìrì ti bá wọn kí ló fà nígbà tó jẹ́ pé kíni tó jẹ́ pé wọn ò bójú tó wà àwọn ọmọ láti kéke tí gbòlòmí rẹ̀ wà tí wọn ọmọdún méje omi jáde lé tí fi wọn bọ́ bọ́ àwọn kan tó fi wọn ara ń tẹ́ àwọn ìtẹ́kẹ́tẹ́ bá sọ ìlà nínú àwọn ọ̀nà táàbù pé ọmọ yìí fẹ́ ṣe kíni ó ti fẹ́ yà àkúyà òun ni àtàlùkọ́ ìtìlá kọ́mọ máa jalè àbí kọ́mọ máa fíkì pọ́kẹ́tì kọ́ máa yọwó lákòóyàn kọ́ máa rẹ́wọ́ mẹ́ẹ̀lá gbogbo eléyìí ká ṣe kíni ká fura pé ọmọ ti fẹ́ yà àkúyà òun náà ni àlè ẹ̀rọ àlè ọmọ wọn gbé kó bí ẹ̀sìn ká ní ọlọ́mọ́sáájí ọmọ ọmọ ọlọ́mọ́sáájí tó bá wá dé mo wá pọ̀ lójú ọ̀nà wá fún mi ra ilé àyè àyè wo bá lè fọ́ mi rí mi máa ó ti tẹ̀gẹ́ ni tó lọ bọ́lá títà bí kò tún ní lọ tọ́lá ní kọ́mọ́ máa kẹ́kọ̀ọ́ àbí kọ́mọ́ bọ́wà sí ní kọ́ọ̀rọ̀ ẹ̀sìn ó lè máa ṣùgán ó lè jẹ́ ẹ padà jí gan ni bóyá ilé ti yá àwọn tọ́ba ìfún wọn yóò jò gbogbo wo fíìmù wákàtí mẹ́ta kò ní bí jẹ ọ̀kankan bẹ́ẹ̀ gbogbo eléyìí ní ká mọ̀ pé ọmọ ti ń ṣe kíni ọmọ ti ń rí ìrànwọ́ lọ́wọ́ nù ọmọ tí ò bá tí bá ti ní ó ká lọ bí wà sí tó wá lóòfẹ́ gbọ́ wà sí àbí ìjòkó ọmọ gbọ́rọ̀ ọlọ́run tó wá ní àdàkùn orúnkùn mi tó gbogbo eléyìí ká múra sí wọn mọ́ ká mọ̀ pé ìtọ́ àwọn ṣe kíni ó ti fẹ́ máa gba ìjọba ìgbésí ayé rẹ̀ nù

ẹ̀dìbà rẹ̀ so ìwé lẹ́yìn nìtì àìntàfún ẹni tí ó ṣe kíni ẹni tí ó ṣe láǹfààní ẹni tí ó ṣe lákìí pé á kẹ́kọ̀ọ́ mójú tẹ́kọ̀ọ́ rẹ̀ irú ọmọ báwọn bàbá ti pé ń sá tábà bẹ̀rẹ̀ pé kí ló ṣe fẹ́ lọ́dọ̀ àfà alágbájá aláwọn pọ̀ nípa àwọn ilé ọba ha kíní ìdánìtì ẹni ó ṣe kíní ká so gbogbo eléyìí ti á ti mọ̀ pé ọmọ ibi ṣe kíní ní bẹ́ẹ̀dì máa lọ́wọ́ díẹ̀ díẹ̀ nù àbí ká mójú tó wọ̀n sọ àbátú tọ̀ọ̀lì yìí ẹ̀rọ ìdàkejì àtọ́lẹ́hù òun náà ni àtọ́lẹ́hù pé àkéwẹ́rí àwọn èèyàn wọ́n mú sọ́hà bẹ́ẹ̀ tọ̀ lè yìn àwọn àtọ́bá ti jáwọn èèyàn bú ẹ̀rí pé àwọn yóò mọ̀ sí kíni àwọn yóò mọ̀ jọ rẹ̀ rẹ̀ àwọn yóò fẹ́ràn àwọn yóò mọ̀ lẹ́ẹ̀mọ̀ tó jọ máa lọ tó jọ máa bọ̀ àtàlọ́rà fún àìfọ́ ẹ̀wọ̀n alábájá ni tẹ́bá ti gbẹ́ ní ra àkàfọ́ ma yín tó jẹ́ pé bóyá gbogbo ni àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni àwọn ọmọ tó tó yẹ kó ń jẹ́ àbí ni tó bá ti lọ́la tó tó bá tún rà á fún ẹgbẹ́ ìlú ọmọ ẹgbẹ́ tó bá ti jọ́ kan yóò mú ọlọ́gbẹ́sọ̀ dákùn sí mi dé pàtà bẹ́lọ́ra eré kìíní bẹ́lọ́ra eré epo eré ẹyẹ ọmọ rẹ̀ lọ bí ẹ̀jẹ̀ rẹ̀ so irú eléyìí ti báyìí yóò mọ wá bí ìfẹ́ nítorí pé irú nǹkan báwọn dáadáa ti ṣe ti rí sí yóò mọ bí ìfẹ́ rẹ̀ sọ́kàn ọmọ rẹ̀ yóò mọ láìkẹ́ ẹni yóò mọ fẹ́ràn rẹ̀ kọ́lá yóò bẹ̀rẹ̀ wá lọlé so eléyìí ká mọ̀ pé ọmọ tí ń yáyà kúyà tó bá ti di pé ọmọ bá ti ń fẹ́ràn àwọn tó jẹ́ kírímínà láwùjọ àwọn tó ń já àwọn tó ń segin tán yáyà kúyà lọ́mọ rẹ̀ fẹ́ máa bá rìn àwọn lọ́mọ rẹ̀ fẹ́ máa súnmọ́ àbáwọn lọ́mọ rẹ̀ fẹ́ máa gbọ́rọ̀ wọn pé á ìmọ̀ láìpẹ́ èyí tí máa ń sọ̀rọ̀ ká mọ̀ pé kíni ká mọ̀ pé aburú ti ń tẹ̀lẹ̀ náà nínú àìntàkùnfìmọ̀ kọ́mọ yáyà kúyà òun náà ti dà áàdì mọ̀kàndínlá tàbá ti pé ọmọ ti ń mú nǹkan tí ó máa fi ṣe kí ni tí ó lọ fi háì tó ìgbé tí bá ń wò nílẹ̀ lẹ́wà yóò máa wò ní tọmọ tí ń lóògùn láìsàárẹ̀ ebe tó bá gbé bá gbé kó dì lọ́wọ́ báyìí nìyí ó da ogun ẹ̀jẹ̀ nínú ògùn tuntun lé táwọn ní ẹmu síbí kọ̀ọ̀kan náà kó bá lóde o tó bá gbé kó kan ó ti gbé sẹ́rí ṣé ní kó ti mú ẹ̀rọ ọmọ tí yáyà fún yàrá àlùkàtì rọ́ọ̀ eréṣiríṣi òun náà fi ń ṣe kíni òun náà fi ń ṣe gbogbo àwọn kan báwọn láwùjọ tá a wà lónìí àwọn nǹkan míì dáhùn òwe ń sàǹfààní fáwọn èèyàn òun ló pàṣẹ pé ọ̀pọ̀lọpọ̀ kẹ́mísìrìsì tí wọ́n bá kọ ògùn mí fún ọ pé dókítà ló kọ tó sáyìn rẹ̀ tí wọ́n tó níjẹ̀ gángan fún òní sáà fún nítorí pé kí ni àwọn ọmọkọ ọmọ ti ń lò fẹ́líọ̀mù tètè tó bá rẹ̀ tí ò bá rọrùn sùn fẹ́ ẹ̀rọ àjò ẹ̀ka sí méjì ni ó òun lè mú kó da márùn tó yóò wá segin ni yóò wá ṣiṣẹ́ nílà kejì ṣiṣẹ́ tí ò ṣe nílà ni pé èyí yóò wá owó jẹ ẹ̀yìn yóò máa wá ní gbogbo ẹ̀rẹ́ ẹni tó ẹni tó ń tó lẹ́ẹ̀mejì yóò máa wá ní jọ méjì nílẹ̀ rẹ̀ gbé bàbá lọ́wọ́ àbíkẹ́ni tó ń jí bá àgbà bàbá bá tẹ jí òtẹ lọ́rùn tó bá náà bá ń gan ó gbà tó bá wálẹ̀ ó tó mọ̀ pé kí ni òun lọ́rọ̀ lọ́rọ̀ lọ bí jù tó gbogbo mélé kò sí nǹkan tí máa fà látara pé kíni pé ọmọ ṣe kíni ó ti gbẹ̀yà kẹyà ni àbíkọ́ ọmọ máa mugbó ọ̀pọ̀lọpọ̀ òbí lónìí ọmọ rẹ̀ mugbó inú ilé rẹ̀ àmọ́ látara pé kíni á ìdójútì yóò jẹ fún mi kí máa pariwo orí ọmọ lérí ní máa gbolé pé á ó mugbó kò ní sọkọ́ ọmọ rẹ̀ mugbó kò fẹ́ káwọn yóò máa ìdí òjèjì wá ìwòsàn nísìnyí tí o gbogbo owó ojú ọmọ tí ewé báwọn èèyàn bá máa pé tọ́mọ yìí ṣe ní pẹ́ẹ́lẹ́ yìí yóò ṣe ni yóò kọ́ ọmọ yóò kà lọ́wọ́ kò ìtọ́wá ẹni tẹ́sí yóò fi ṣèyí àwọn jáà sí pé àwọn kan fi gbó wọn fi gbó kúrú tí wọ́n ń jó àwọn náà wọn ni ó máa lọ lè bá bẹ́ ẹ̀dàkùn ẹ̀yàn ọmọ yìí ni ọmọ yìí ò gbọ́rọ̀ ní kọ́lá yìí mú gbó ní wọ́n máa ní ààbò ti jẹ́ kan tẹ́bá ti fi fọ́kọ̀ mú fún tẹ́bá ti kíní kan fún tẹ́bá wọ́n wájú ilé ẹ̀rẹ́ lóṣù kó wájú ìfìwọ́n pàgbó tí ó mọ̀ pa ní

wọ́n fi síbẹ̀ wọ́n ti yóò máa jẹun bẹ́ẹ̀ yóò máa mú lásìkò tó bá tó inú ọgbà náà ni wọ́n ti kírun wọ́n fi ṣe kí ni wọ́n fi rehabilitate ẹ̀ pé kí gbóyè tí ò bá rí gbóhùn máa wọ́n làwọn máa ṣèdá lẹ́kọ̀ọ́ fún wa wọ́n máa bá wọn sọ̀rọ̀ bá àwọn fún wa gbé wọn lọ bí àwọn jọ́nà tó kọ̀ bí àwọn ibi táwọn tó ti pé nígbà tí ti àmọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn níbẹ̀ òkú á tó gba àkókò wa mọ̀ pé ọmọ òun ìmùgbò kí ti ta ẹ̀ wọ́n ti mọ̀ ẹ́ ní ọlọ́rọ̀ bí àbá yorùbá ọlọ́rọ̀ àbètì tí wọ́n bá yẹn ti mọ̀ fọ́mọ̀ rẹ̀ ń kó àwọn ẹni tó ń gbé pamọ́ olóhùn gbé pamọ́ fáwọn èèyàn tó gbogbo eléyìí nínú àwọn tá a mọ̀ fi mọ̀ pé ọmọ ti yàkúyà tába ti pé sàáfì àlùmọ̀kọ̀sì ọ̀ tọmọ bá ti mú nǹkan tí ó máa ṣe kí ni tí ó máa ṣe kí láàká ìlú ṣe kí ni ó yí pé pé ẹni tí ò lè wojú lẹ́lẹ̀ báyìí tẹ́ bá ń tọmọ bá ti ń mutí tẹ̀síkọ́ ọmọ mutí ó dé lálẹ́ lónìí kò sí ẹ̀mọ́ tí ń ṣe máa ń pẹ́ àwọn gbé wọlé ni pé à ń já kọ́tà ń já gbogbo ẹ̀jẹ̀ mọ̀ pé ah, ọmọ ẹ̀ ti yà kúyà tó fi ba dé gbogbo mutí ti ebi ń húyà báyìí nínú àwọn ọ̀nà táwọn ọmọ bímọ kọ́ ti yà kúyà ó ti bá lónìí òwúrọ̀ ni zina tàbí kọ́mọ máa ṣe kí zina kó máa gbé dúdú káàkiri kó máa gbé pupa káàkiri ọmọ mi bá lé ní ọwọ́ bàbá rẹ̀ náà ló ti bá ìlànà tí bàbá rẹ̀ ń ṣe òun náà ló náà àwọn òbí ẹ̀rẹ́ tó lé ìfún náà nítorí pé kí ni ẹni wo ni ó ti sọ tó bá tí bàbá rẹ̀ ń ṣe náà lò tó wọ́n lé ní ti ṣègbè ń lọ sẹ́wọ́n ti ìdókòwò ọmọ ọdún àti bọ̀tán pé tó jẹ̀ fúláyé ti báyìí sọ ká máa kírun ká sì máa ṣe dáadáa ká máa bẹ sí bàtàkì owó tó lókù irú ọbẹ̀ náà ẹ bá wọn máa tẹ̀lé àná pẹ̀lú irú àwọn tí wọ́n lè tó fún obì ní ọmọ ọmọ wọn wọ́n máa bá wọn tẹ̀lé àná tó gbogbo eléyìí nínú àwọn àtìbáwò ènìyàn ọkùnrin tábà wo bàbá mi sì kò sàdédé ènìyàn ọkùnrin sàdédé bá ní sẹ́mùtì kò sàdédé bá ní fífì ènìyàn ọkùnrin dé bá láti kékeré òun náà ni wọ́n á dékè náà ló wá dàgbà lé lórí so gbogbo eléyìí nínú àwọn nǹkan tí a ah, eléyìí ó ti yàyà kúyà nínú àwọn àgbáwò ní ìrọ̀ òun náà ni àtàájì afkar alimunharifa tàbá ti pé ọmọ rẹ ní ní àwọn òrí kan alimunharifa àwọn òrí tó tẹ́kí ni tó yẹ̀gẹ̀rẹ̀ kò ní ìròyìn ti Islam tó yẹ̀gẹ̀rẹ̀ kò lórí súnà nẹ́bí sallallahu alaihi wa sallam ká mọ̀ pé ọmọ ti ń tẹ́kí ni ọmọ ti ya ìyàkuyà so àwọn òrí pọ̀ ẹ̀dìbà àwọn orí ní bẹ tó ní ṣe pẹ̀lú bá orí ẹgbẹ́ orí àwọn ẹlẹ́gbẹ́ pé a ní èdè Islam o tàbábẹ́ tàbábẹ́ ṣe Islam gidi àbí ká gbàjọba ká dé ìjọba náà so ìròrí kan náà nì ìrìnṣẹ́ rọ́ọ̀kù débọ̀ mọ́ náà nì àbí ọwọ́ rẹ̀ bá ti dé ní pé mẹ́rin náà wá nítọ̀ tó ṣe nítorí pé ìdí náà fẹ́ máa fẹ́ máa dá àlejò lóhùn ẹ̀dùn àmì fẹ́ máa dá àlejò lóhùn àbí tí àpá àti fẹ́ máa ṣe ènìyàn rọ́ọ̀bù dé lábàlá ká ilẹ̀ nu tàbí ó ti gbà ti jẹ pẹ̀lú àwọn kankan pé tọ́ tó náà máa ṣe irú àwọn àgbà yìí ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àwọn ènìyàn rọ́ọ̀bù pọ̀ létíríṣi tẹ́ bí ọmọ mi ń bẹ látara íńtánẹ́ẹ̀tì látara à ń kà àwọn ìwé létíríṣi àwọn èbó wọ́n ní làákàyè làákàyè ìrọ́ọ̀bù dé bá làákàyè wọn débi pé àwọn tó yẹ pé wọ́n ní àlùkò wọ́n tún wá sí òkú tún wá kọ̀wé láwọn òwe ẹ̀ka ìṣe pé ẹni tí máa kà tí ò bá sọ́ra tó ẹgbẹ́ tó ní mọ̀ tó bá kà lákàyè ó sì yẹ gẹ́gẹ́ bí lákàyè nínú àti yẹ. tó ìwé ìlú àti ìdílé àmọ́ ẹlẹ́lómi ṣe pé àwọn kí wọ́n pẹ̀lú àwọn àdìyún àwọn tó wọ́n sọ pé àwọn kò sọ́lọ̀ wọ́n kò sí nǹkan tí jẹ́bẹ̀ ẹ̀dìbà ti gbogbo ọmọ yìí oníkù náà ìlà dà láti ròyìn ẹ̀fọ́ ó ti ròyìn wọn fún wa pé tí wọ́n mọ̀ wílẹ̀ ni pé òfin ti ń pa wáyé káàkùn bá ń di ìgbà ni ìgbà náà ní gbogbo ẹ̀ padà gbogbo orí eléyìí kò sí nǹkan tó fà yàrá látara tó kíni látara pé ní wọ́n ká ẹ̀díwà àbí tí wọ́n gbọ́ àtọ́fúnra wá ń jẹ́ oníke ká gbọ́ ìtọ́mọ̀ ó bá máa kà ẹlòmí ìgbẹ́ ọmọ tẹ́kọ́ ní sùúrù ọmọ jẹ́ tírì ọmọ ẹ̀sẹ̀ tí wọ́n bá ọmọ ọ̀gá tí mo ti nù máa dùn sí nípa ẹ̀ já ìmọ̀ kàwé ga ẹ̀díwà ló bẹ̀rẹ̀ oríṣiríṣi ẹ̀ẹ́dínwó pé ló bẹ̀rẹ̀ ìta ń kọ́ ìgbóná tí wọ́n kọ síbẹ̀ ọmọ ti wá mọ àwọn kiri yẹn àwọn òrí ọdún kan àìyọ tó jẹ́ pé nígbà tó bá padà yá ó gbà tí ló bá bú láti báyìí ẹ máa wọ́n pé ta ní pọ̀ èyí jáde ẹ̀dùbà èyí lọ bí kankan ló ti wá gbogbo eléyìí tó gbogbo eléyìí kò sí sí máa ń fà ó dàbí kí ni yàrá ká máa sọ ọtọ́ ọmọ ó máa kà káàtọ́ntọ́mọ ó máa wò lẹ́ni íńtánẹ́ẹ̀tì tó ọ̀pọ̀lọpọ̀ mílíọ̀nù yóò fún un lọ́wọ́ yóò fún gbogbo ayé ti náà ọmọ tó wà jẹ sí ìtò àtẹ̀tẹ̀ tó wà ó ti ra fóònù fún ó ti ra android táwọn ti ra fóònù tọmọ ní pé kí ọmọ ta àwọn géèmù kéékèèké bẹ́ẹ̀ tó bá ti àti ẹ̀kọ́ ilé yìí ó tún wá fóònù android fún ọmọ tó pé ó lè wọ íńtánẹ́ẹ̀tì ó lè lọ tó wá wù lẹ́ni bìrìtì ó lè jọ ìbúkù tó bá wù ó lè wà ní ẹgbẹ́ tó bá wù tó látàdé lẹ́yìn ẹgbẹ́kẹ́gbẹ́ tó ń bá lọ lè jọyìn yóò mọ̀ wá ṣe kí ni yóò mọ̀ wá dìde rẹ̀ fún yàn

torí pé òbí tí ò bá tọ́ ma òun náà ní kò ní ìkankan tí ó lọ òbí tí ò bá tọ́ mi tọ́ ma tó bá ń wùnà tọ́mọ fi yà àkúyà kò ní ìtura ò bá fẹ́ lọ gan ló fà lẹ́sẹ̀ ní ẹ̀ ní ìkan rẹ̀ ẹ̀sìn ah, bá sọ mọ́ òmùdú ó ní pé àbíkẹ́ ẹni ẹjọ́ ọ̀rọ̀ mi lónìí nítorí pé ẹ̀yin náà lẹ́sẹ̀ kí ni ẹ̀yin lẹ́sọ mi di bí mo ti wà yìí so látara di eléyìí àwọn náà láti rí pé àwọn nǹkan tí ń máa ń fà tá a máa fi segin a fi rí pé ọmọ yàyàkuyà òun náà láti kà fúnra wọn ẹ̀dí bá rẹ̀ àti àmà rí lápẹẹrẹ déríṣiríṣi òun náà lélẹ́ yìí àwọn lẹ́yìn ìwọ̀n bá ní nínú àwọn nǹkan yẹn nínú nǹkan táàbí mọ̀ ní ìmí wà tó pé irọ́ irọ́ pípa tọmọ bá ti ń parọ́ tẹ̀rí tó jẹ́ tó pè tọ́ba ẹni sin tó sì ní kó ojú kọ́mú pé èdè bá tó ti dúró jọ ní tó pé lọ́gbà yọ̀ rẹ̀ tó ti lọ́n kó ń gbé ẹ̀jọ̀ pé àwọn ẹ̀jẹ̀ kékeré ní ti ń bọ̀ díẹ̀ díẹ̀ tòótọ́ ọmọ bá ti ń parọ́ káàmù pé ìrọ́ ti ń débọ́ ma ká kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ká dísípìn ọmọ débi pé ó mọ̀ pé irọ́ ẹ̀dí bá wípé irọ́ ètè ń pè yẹn pa kọ́lá fi yẹn wà lójú kú ìyẹn parọ́ ẹ̀sìn ìbá òní ọmọ tẹ́yìn bá kéré yìí ń kọ́ láti kékeré ẹ̀rì pé irú àwọn ọmọ bẹ́ẹ̀ tó bá dìgbà tí wọ́n dàgbà ó dàgbà sórí dáadáa ẹ̀sìn ìbá ó dàgbà sí òdodo fáyà tó bá ń nà wá tí wọ́n bá ń lọ lẹ́gbàá náà ní jẹ́ káyà nà ọ́ ni o mọ́ parọ́ tó bá ṣe sọ pé wọ́n ló àwọn láwùjọ wa nídìí wà láì àwọn làá máa ń kọ́mọ láburú ẹ̀dí bá mi ọmọ tí ìwà tó máa pa ọdún wàdùn lòún ṣe á tún á ní ojú ẹ̀ láyà ẹ̀dí bá mi kò tí ẹ̀ lé tẹ́ ó tún ṣe kí ìyàkúyà láwùjọ ká gbìyànjú nínú àwọn iṣẹ́ abárí àpẹẹrẹ rẹ̀ lára ọmọ ká ti kíni ká ti tètè ìlàjò rẹ̀ ká ti ìwòsàn rẹ̀ gẹ́gẹ́ bí ìbámu pẹ̀lú tí ànábì sallallahu alaihi wasallam tí ó làkàrẹ̀ fún wa nínú súnà rẹ̀ àti gẹ́gẹ́ bí ibi wọ́n sàlàyé fún wa gẹ́gẹ́ bí ìrírí gẹ́gẹ́ bí experience àti àwọn onímọ̀ tí wọ́n ti rí nípa irú àwọn kàbáyé insha Allah tó bá di ijọ́ mẹ́jọ àbọ̀ sí kísmù mi nínú kísmù àtẹ́bíọ́tò àwùlá islam so nínú kísmù tá a fẹ́ sọ̀rọ̀ yìí àmọ̀tòrìyàtò mọ̀rọ̀bì kí ni àwọn responsibility àwọn tó jẹ́ àwọn tí ó tọ́ ma ẹ̀dìbà àwọn tí ó tọ́ ọmọ gangan kí ni responsibility wọn ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá ó lè jẹ́ family òdìbà wọn sì so inú àwọn responsibility wọn tá kọ́ra ó dá fúnra wa responsibility bíi ah, méje òun náà fún wa bíi àtẹ́bíyà sí ìmàníyà kó láti fọ́mọ ní education tẹ́bíyà nípa iman tó ti pẹ̀lú iman alkùlùkíyà tó ti pẹ̀lú ìwà alìjìsmíyà kó láti fọ́mọ eh, alìjìsmíyà látọ̀ ní tẹ́bíyà kìtara tọmọ òbí nídàgbà sókè ọ̀pọ̀lọpọ̀ yẹn lónìí kọmọ nídàgbà sókè òun ni à ń bá káàkiri àwa bí ẹ̀mí rẹ̀ bí ó ti nídàgbà sókè lẹ́mí rẹ̀ ó ti mọ́ Insha Allah tó bá jẹ́ mẹ́jọ á kọ̀ sínú ní àbí ibi tí a sọ fúnra wáyé àbí Allah subhanahu wa ta'ala kí wọ́n sàṣe àlékún àgbóyé ẹ̀sìn rẹ̀ fún wa kó wa múlẹ̀ tó ìlànà anábì sallallahu alaihi wasallam jẹ́ sí kó fi òdodo àwa fún wa ní agbára àti iman láti tẹ̀lé kó jẹ́ ká ìbàjẹ́ níbàjẹ́ kó fi fún wa ní okun àti agbára láti jìnà sí hádà wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanahu wa ta'ala wa bihamdihi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk